yíyẹ ẹni ọ̀dọ́ àgùntàn náà hallelujah mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ ní láti wo ìkànnì ti captain TV ti yorùbá ní àkókò yìí mo gbé ọlọ́run ga fún oore ọ̀fẹ́ náà tí ó fi fún wa kí ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára kí ó túbọ̀ máa wà pẹ̀lú gbogbo wa títí láéláé àmín orúkọ mi ni the very reverend olùsọjí ògiri òṣà láti inú ilé ìjọsìn wa Methodist Church Nigeria Òkè Àró mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kó àkókò lẹ́ǹtì yìí kí Ọlọ́run kó di gbogbo wa mú títí dé òpin àmín ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ fi gbára wa ní ìyànjú àkórí rẹ̀ ni mo pè ní pàtàkì àti ìbùkún àkókò yìí pàtàkì àti ìbùkún àkókò yìí kí ni àkókò tí à ń sọ nípa rẹ̀ yìí àkókò tí à ń sọ nípa rẹ̀ ni àkókò lẹ́ǹtì tí a mọ̀ sí àkókò àwẹ̀ àwẹ̀ ológójì ọjọ́ jésù kristi kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ náà ni a rí àkọsílẹ̀ rẹ̀ pé a ti ọwọ́ ẹ̀mí mímọ́ darí rẹ̀ lọ sí aginjù láti gba àwẹ̀ ó gbàwẹ̀ fún ogójì ọ̀sán àti ogójì òru láàárín àwọn wákàtí yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ṣẹlẹ̀ kí ni pàtàkì àti ìbùkún lẹ́ǹtì àkókò tí a wà yìí ara mo gbàdúrà wípé ẹni tó ní agbára ní ayé àti ní ọ̀run yóò fi ọ̀rọ̀ rẹ̀ yé èmi àti rẹ ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ sí ayé wa ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára ayérayé ẹ̀yin la fi ọpẹ́ fún ẹ̀yin ni a fi yìn fún gbogbo ògo àti agbára jẹ́ tìyín ní àkókò tí a wà yìí àkókò ìrẹ́ra ẹni sílẹ̀ àkókò ìfẹ́ra ẹni a wá sí iwájú yín pé kí ẹ fi ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín kẹ́ fi mọ́ sí ayé wa kẹ́ fi òye ọ̀rọ̀ yín kẹ́ fi yé wa kẹ́ fi ìbùkún ọ̀rọ̀ yín kẹ́ fi fún wa pé bí a ti ń jẹ tí a mu nínú ọ̀rọ̀ yín jẹ́ ká di alágbára ní gbogbo ìgbà sọ wá di akin nínú yín ká má ṣe ṣubú kí ẹ dì wá mú dópin èyí ni ẹ̀bẹ̀ wa ní orúkọ Jésù Kristi olùgbàlà wa àmín praise the Lord hallelujah ẹ jẹ́ ká jọ gbé bíbélì wa bí a ti ń wo ibi tí mo mẹ́nubà lẹ́ẹ̀kan ìwé ìyìnrere tí a ti ọwọ́ Matthew kọ orí ìkẹrin ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kọkànlá ìwé ìyìnrere tí a ti ọwọ́ Matthew kọ sílẹ̀ orí ìkẹrin ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkọkànlá nígbà náà ni a Jésù sí jù láti ọwọ́ ẹ̀mí láti dán wò lọ́wọ́ èṣù nígbà tí ó sì ti gba àwẹ̀ ní ogójì ọ̀sán àti ogójì òru lẹ́yìn náà ni ebi ń pa á nígbà tí olùdánwò dé ọ̀dọ̀ rẹ̀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 bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run bẹ́ sílẹ̀ fúnra rẹ àṣà àti kọ́ wípé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ ní ọwọ́ wọn ni wọ́n ó sì gbé ọ sókè kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gbú òkúta jésù wí fún un pé atukọ̀ pé ìwọ kò gbọ́dọ̀ dán olúwa ọlọ́run rẹ wò èṣù gbé e lọ sórí òkè gíga gíga ẹ̀wẹ̀ ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé àti gbogbo ògo wọn hàn ó sì wí fún un pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi ó fi fún ọ bí ìwọ bá wólẹ̀ tí o sì forí balẹ̀ fún mi nígbà náà ni jésù wí fún un pé padà kúrò lẹ́yìn mi sátánì nítorí akọ̀wé rẹ̀ pé olúwa ọlọ́run rẹ ni kí ìwọ kí o forí balẹ̀ fún òun nìkan ṣoṣo ni kí ìwọ máa sìn nígbà náà ni èṣù fi sílẹ̀ ó sì kíyèsí àwọn áńgẹ́lì tọ̀ ọ́ wá wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún un praise the lord mo gbà á ní àdúrà wípé agbára tí ń borí ìdánwò olúwa kó gbéwò ẹ̀mí àti rẹ kí ni pàtàkì àkókò lẹ́ǹtì tí a ń sọ yìí pàtàkì àkọ́kọ́ tá a rí níbẹ̀ rèé níbi tí a kà àti ọwọ́ ẹ̀mí darí jésù lọ sí aginjù láti lọ pèsè rẹ̀ láti lọ mú múra sílẹ̀ fún ohun tí ń bọ̀ láti lọ gbáradì bí ọmọléèwé tí ó fẹ́ ṣe tó fẹ́ di ẹni gíga wọ́n á kẹ́kọ̀ọ́ wọ́n á kẹ́kọ̀ọ́ wọ́n á wá ṣe ìdánwò fún wọn èyí tó bá yege á bọ́ sí ìpele mìíràn èyí tó bá fìdí bá mi wọ́n á ní kó tuntun ṣàyẹ̀mú àfi ń gba fún ohun tí ó fẹ́ lọ kojú fún èmi àti rẹ kí ni pàtàkì àwọn ogójì ọ̀sán ogójì òru yìí jẹ́ fún wa àkókò láti múra nínú ọlọ́run àkókò láti máa gbé àwọn ọ̀rọ̀ ọlọ́run wò àkókò láti fẹ́ ara wa fún àwọn kankan àwọn bíi oúnjẹ ẹlòmíì á fẹ́ ara rẹ̀ nírú àkókò yìí láti máa bá ọ̀rẹ́ jáde bá ọ̀rẹ́ wọlé nírú àkókò tí a wà yìí ẹlòmíì á yàgò fún àwọn ohun tí ó ń fa ọkàn rẹ̀ kúrò ní ìlépa ìsìn Ọlọ́run nírú àkókò tí a wà yìí àkókò láti rẹ ọkàn wa sílẹ̀ ni ìdí nìyẹn tó fi jẹ́ wípé èyí tí a máa ń sábà ń tẹnu mọ́ òun ni ṣíṣẹ́ra ẹni ní oúnjẹ oúnjẹ á wá jẹ́ ẹ̀kan ní ojúmọ́ láàárín ogójì ọjọ́ yìí oúnjẹ á wá di ẹ̀kan lójúmọ́ nígbà tí a bá ń ṣinu kí ni ìdí rẹ̀ ni wípé a gbàgbọ́ pé oúnjẹ a máa fún ara ní okun àti agbára nígbà tí okun àti agbára yìí bá dé nígbà ẹni èèyàn máa ń ní okun láti máa rin gbogbo ìrìn ṣe ohun tí ó yẹ ohun gbogbo tó fẹ́ ṣe ṣùgbọ́n nígbà tí a bá fẹ́ra wa tí a kò jẹun tí a kò mu omi ara yìí á wà ní ìtẹríba ní àwọn àkókò yẹn à á lè wá ojú ọlọ́run ìyẹn ò ní ká má lọ bí iṣẹ́ wa ìyẹn ò ní ká má bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ṣùgbọ́n torí pé àwa náà mọ̀ ara ìyá máa bí wá á jẹ́ ká mọ̀ wípé a wà ní ìṣera ẹni ọkàn wa máa fà padà sí ọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì àkókò láti gba agbára lọ́dọ̀ ọlọ́run àkókò láti gba agbára a bá ń sọ nípa àkókò lẹ́ǹtì à ń orí ogójì ẹsẹ̀ ọgbọ̀n ó wípé àwọn tó dúró de olúwa a ó tún agbára wọn ṣe àkókò lẹ́tì àkókò dídúró de olúwa ni ẹ dúró ní Jerusalem títí tí ó fi gba ìlérí baba àkókò lẹ́tì jẹ́ àkókò tí à ń dúró níwájú ọlọ́run àkókò tí à ń wojú ọlọ́run tá à ń retí ọlọ́run fún nǹkan kan. kan tí a bá wá ní oore ọ̀fẹ́ ogójì ọjọ́ wọ̀nyí láti pa ara wa mọ́ láti fi ara wa ẹ̀rí pé oore ọ̀fẹ́ ńlá ni láti lè kún fún ọ̀pọ̀lọpọ̀ agbára nítorí náà jẹ́ yá ara lo àkókò yìí fi bẹ́ gbogbo àwa ọmọ ọlọ́run ẹ jẹ́ ká lo àkókò yìí ká lò dáadáa láti wá ojú ọlọ́run mo gbàdúrà pé ọlọ́run yóò fi ara rẹ̀ hàn fún wa lórúkọ jésù kristi olúwa wa àmín kí ni àwọn pàtàkì àkókò lẹ́ǹtì yìí àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹta nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n bíbélì sọ fún wa wípé ọlọ́run dá ènìyàn ó dá wa ní àwòrán ara rẹ̀ ète àti àbá ọlọ́run fún wa ní pé ká dàbí òun ète àti àbá rẹ̀ fún wa ní pé ká máa jọba lórí ayé yìí ète àti àbá rẹ̀ fún wa ní pé ó dá wa láti ṣàkóso gbogbo tí ó dá eléyìí ni ọ̀tá ẹni òdì ló mọ̀ lórí ló wọnú ọgbà wá ní orí kẹta ìwé Genesis yẹn láti àkókò yìí ohun tí Ọlọ́run fẹ́ ní ọ̀dẹ̀mí àtìrẹ ní ìsìn láti inú ọkàn wa gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Jòhánù orí kẹrin ẹsẹ̀ kejìdínlógún lọ síwájú wípé àwọn tí ó ń sin Ọlọ́run ní tòótọ́ wọn kò ní ṣàìsìn ní ẹ̀mí àti ní òdodo ó fẹ́ ká wọ́n máa ṣòun ní òtítọ́ ní ẹ̀mí àti ní òdodo ìyẹn ni wípé ó fẹ́ kí ìbáṣepọ̀ wa kó jẹ́ láàárín àwa àti òun àkókò lẹ́ǹtì yìí ni àkókò tí a ń lò láti yọ̀ǹda gbogbo ayé wa láti gbilẹ̀ nínú agbára ọlọ́run mo gbà ní àdúrà pé ọlọ́run yóò fure fún wa yóò fi ìbùkún fún wa ní orúkọ jésù kristi olùgbàlà wa àmín kí ni àwọn ìbùkún lẹ́ǹtì kí ni àwọn ìbùkún àkókò yìí kí ni àwọn ìbùkún tí ó wà nínú rẹ̀ ìwé kírónìkù kejì orí keje ẹsẹ̀ ìkẹrìnlá wípé bí àwọn ènìyàn mi tí à ń po orúkọ mi mọ́ tí wọ́n bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n yí padà sí mi ó ní tí wọ́n bá ké pè mí ó ní mi yóò dá wọn lóhùn wọ́n sì wo ilẹ̀ wọn sàn àkókò gbígbàdúrà ní àkókò lẹ́ǹtì ìyẹn ni wípé ọlọ́run ṣàánú àánú wọn ṣe ó rí ìrẹ́ra ni fílẹ̀ wọn ó rí ìrònúpìwàdà wọn ó yí padà nínú èrò ibi nínú ibi tó ti ète ibi tó ti náà yóò ṣe fún wọn ìdájọ́ ibi tó ti náà yóò mú wá sórí wọn ó sì yí padà nínú ẹ̀. ẹ jẹ́ káwa náà gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí lo àkókò yìí láti wá ojú rere ọlọ́run àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ fún orílẹ̀-èdè wa ẹ jẹ́ ká lo àkókò yìí láti bẹ̀bẹ̀ fún ọwọ́ agbára ọlọ́run kó sọ̀kalẹ̀ sí orílẹ̀-èdè mo gbàdúrà gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run alààyè pé ìwà láàyè ọlọ́run yóò sọ̀kalẹ̀ sí orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè yóò rí àánú gbà orílẹ̀-èdè yóò dìde orílẹ̀-èdè yóò dìde ògo ọlọ́run yóò bú jáde lórílẹ̀-èdè yìí gbogbo pẹ́pẹ́ òkùnkùn lórílẹ̀-èdè yìí iná ọlọ́run jó wọn dànù ní orúkọ jésù olúwa wa àmín àwọn ìbùkún tó wà nínú àwẹ̀ jésù kéde rẹ̀ nínú ìwé matthew orí kẹtàdínlógún ẹsẹ̀ kọkànléní ogún ẹ gbọ́ ohun tí jésù wí jésù wí pé ṣùgbọ́n irú èyí kì í jáde lọ bí kò ṣe nípa àdúrà àti àwẹ̀ irú eléyìí kì í jáde bí kò ṣe nípa àdúrà àti àwẹ̀ àwọn ìbùkún tó wà nínú àkókò àwẹ̀ yìí ni wípé iṣẹ́ ìyanu máa ṣẹlẹ̀ kí ni ohun tó ṣẹlẹ̀ níbí ọmọdékùnrin kan a máa ṣubú a máa yí bí ká sọ pé bí wárápá a máa ṣubú a máa yí a máa gbé kọ́lí bàbá rẹ̀ mú un tọ̀ àwọn ọmọ ẹ̀yìn Jésù wá mo kíyèsí pé olúwa yín a máa lé àwọn ẹ̀mí òkùnkùn jáde ẹ̀mí òkùnkùn yìí dẹ̀ ní ọmọ mi lára ẹ bá mi lé jáde àwọn ọmọ ẹ̀yìn gbìyànjú ẹ̀mí yẹn ò jáde o ṣùgbọ́n ní gẹ́lẹ́ tí Jésù dé a mú ọmọ yìí tọ̀ Jésù lọ ó sì bá ẹ̀mí yẹn wí ẹ̀mí yẹn jáde àwọn ọmọ ẹ̀yìn wa tọ̀ Jésù wá pé Olúwa wa ló gbìyànjú kí táwọn ò lé jáde Jésù wa dá lóhùn wípé àwọn nǹkan wọ̀nyí ò lè ṣe é déédéé wá bẹ́ẹ̀ bí kò ṣe nípa àwẹ̀ àdúrà kí lohun tí wọn náà ń wojú Ọlọ́run fún kí lohun tó ń bẹ Ọlọ́run fún àkókò àánú ní àkókò lẹ́ǹtì bàbá màmá ẹ jẹ́ ká rẹ ara wa sílẹ̀ níwájú ọlọ́run ẹ jẹ́ àwa ojú rẹ ọlọ́run ká sì wá àánú rẹ yóò sì dára fún wa ní orúkọ jésù kristu olúwa wa àmín ìbùkún kan tí mo tún fẹ́ fi hàn wá ní àkókò lẹ́ǹtì yìí bẹ̀bẹ̀ fún agbára láti lè jíyìn fún láti lè ṣe ṣiṣẹ́ ìyìn rere rẹ̀ nípa ọ̀rọ̀ nípa ìwà àti ìṣe wa ẹ jẹ́ ká wá ojú ọlọ́run ní àkókò yìí láti gbé agbára ẹ̀wọ̀ wá ẹ pétérù ẹni tó ṣẹ́ jésù ní ẹ̀mẹ́ta ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí a gbá ẹ̀mí mímọ́ yìí dé nígbà tá a wo ìwé iṣẹ́ àwọn àpọ́sítélì orí kejì yẹn ó sọ fún àwọn ènìyàn ní ìgboyà lódìde ó sì wàásù ọ̀pọ̀lọpọ̀ èrò sì fi ayọ̀ fún Jésù pé kò wá sọ́dọ̀ Jésù gẹ́gẹ́ bí orin wa kan ti wí pé wá sọ́dọ̀ Jésù máa ṣe dúró nu ọ̀rọ̀ rẹ̀ ló ti fọ́nà wá ó dúró ní àárín wa lónìí ó pé pẹ̀lẹ́ pé wá mo rọ̀ ọ́ kí ìwọ náà wá sọ́dọ̀ rẹ̀ jọ̀wọ́ ayé rẹ̀ sùn yóò sì dára fún ọ ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run tó pọ̀ nípa àti agbára ọ̀rọ̀ yín ti jáde gẹ́gẹ́ bí afúrúgbìn ọ̀rọ̀ yín àti fúrúgbìn rẹ̀ jáde jẹ́ kí agbára ìmúṣẹ rẹ kó bà lé ọ̀rọ̀ rẹ jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó fèrè fèrè nínú ayé wa gbogbo ipá àti agbára tí máa ń ṣa ọ̀rọ̀ rẹ jẹ́ iná rẹ kó jó wọn dànù jẹ́ kí ayé wa kó di ọ̀tun nínú rẹ ní àkókò lẹ́ǹtì yìí agbára láti bá ọ̀rẹ́ Olúwa wá a ó máa yìn ọ́ a ó máa gbé ọ̀gá nítorí ti Jésù Kristi olùgbàlà wa àmín àmín àmín lórúkọ Jésù kí Ọlọ́run kó pẹ̀lú gbogbo wa ó sì pẹ̀lú iléeṣẹ́ tí a ti ń wo ètò yìí iléeṣẹ́ Kaftan TV ti Yorùbá kí ó sì pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìjọ wa Methodist Church Nàìjíríà àlàáfíà fún mi. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni the very reverend Olùsọjí Ògèrè Òṣà láti ilé ìjọsìn wa Methodist Church Nàìjíríà Òkè Àró kí Olúwa kí ó pẹ̀lú yín God bless you.